This is Dawa Nigeria. Ọlọ́run kọlọ̀ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹyẹ màá yá mi Mùsùlùmí tá à ń jọ bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí. Gbogbo àlàyé tá a ṣe síwájú àdórí nǹkan mi ṣe o. Kálíbà fi ìpìlẹ̀ lélẹ̀ fún Mùsùlùmí wípé ohun tí àwọn ànàsọ́rọ̀ ń ṣe kì í ṣe ní tọ́lọ́wọ́n bá kì í ṣe ọba fi ara wọn òjíṣẹ́ sí wọn débi á máa ṣe nǹkan mùsùlùmí ó kó náà fẹ́ nípa ń bẹ̀ náà fẹ́ tara rẹ̀ súnmọ́ ní ọmọ rò tàbí náà fẹ́ tara rẹ̀ tari èèyàn gbalada tàbí òun náà fẹ́ báyàn ṣàjọ̀dún pé ọdún eléyìí ọdún gbogbo wa ni tí bá ń ṣe twenty pẹ̀lú jíjájẹ alátẹnujẹ ní án mo wà ṣùgbọ́n wọ́n mọ̀ sọ pé lèmi sọdún àwọn àwọn mi ọ̀dà sí wọn lọ chọ́ọ̀chì o wọ́n lọ wọ́n lọ lọ́nà wọn lọ pé ń bẹ̀ àwọn tí wọ́n lórí òkè ń bẹ̀ o àwọn àyẹ̀wò sì ọlọ́run ṣàánú wa pẹ̀lú àwọn òmùrùn jákujáku wọ́n lọ o ṣùgbọ́n eléyìí tó pọ̀ jùlọ mùsùlùmí yìí ò ní lọ ṣùgbọ́n tí wọ́n wà ń bá dé gbogbo mùsùlùmí yóò ní ọdún tiwa ọdún gbogbo èèyàn lélẹ́yìí wà ń wà wọ́n wà ń ta ni àwọn àtàndì thirty one làwọn kan ti ní ẹ wá ṣàìsàn àwọn aríníjẹ tí wọ́n fẹ́ gbọ́ bùkátà wọn lára yín wọ́n ní ẹ wá ṣàìsàn wá wà wọ́n ń ṣe lẹ́jẹ̀ wọ́n ń ṣe ní gbogbo àyè káàkiri wọ́n ní aṣọ fúnni ẹ̀wọ̀n wá àwọn ẹlòmíì ò ní ẹ mú mi lọ́wọ́ àwọn ẹlòmíì bẹ́ẹ̀ bá ti mú mi lọ́wọ́ ní ẹ tún mówó lọ́wọ́ àwọn ẹlòmíì ọ̀tà pé ọ̀tà fáwọn èèyàn ní hundred hundred naira àsìkò recession yóò wọ́ wọlé pure water bíbí ọ̀tá ṣe wọ́n tó ten naira lódì wọ́n ta pure water fáwọn èèyàn fifty fifty naira hundred hundred naira ẹ dákun ẹ̀sìn Islam kọ́ nìyẹn o ẹ̀sìn Islam kọ́ nìyẹn ọlọ́ni lèkúlẹ̀ ummatin ja'alna mansaka nuhum nasiku ọlọ́ni gbogbo òjò ẹlẹ́sìn bí wọ́n ti ṣẹ̀sìn wọn àti ṣàlàyé ẹ̀ fún wọn bí mùsùlùmí ó ṣe ṣẹ̀sìn ẹ̀ tí ò ní dàrúpọ̀ mọ́ ti dàn sọ́ọ́rọ́ mọ́ ti kírísítẹ́nì ọlọ́run láti ṣàlàyé ẹ̀ ìbànújẹ́ aburú òun ni fún mùsùlùmí nírú àwọn àsìkò yìí kọ́ máa bá wọn sọdún níta fẹ́ sọ lónìí pọ̀ ọjọ́ ti lọ sí gbẹ́jẹ́ nǹkan ọ̀rọ̀ kan náà àwọn àfáà wá fún wa alimami Ibn Qayyim alayhi rahmatullah nínú ahkamu ahli dhimma ó ní wa amma tahdihatuhum bi sha'airi al-kufri al-mukhtassa bihim fa haramun bil kí mùsùlùmí kọ́ máa kí àwọn kẹfìrí àwọn kírísítẹ́nì kú ọdún kú oríire ọdún ewu ọdún happy new year àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ same to you àti gbogbo ẹ̀ kí mùsùlùmí máa sọ bẹ́ẹ̀ fàhàrọ́ọ̀mù bèlè tìfà ẹnu gbogbo àfẹ́ẹ̀sìn kò pé èèwọ̀ ni fàhàrọ́ọ̀mù bèlè tìfà àwọn tí wọ́n já àfẹ́ẹ̀sìn gidi kì í sáwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n bẹ ládùúgbò kálukú àfáà ẹ̀sìn. ẹnu gbogbo wọn kọ bó o bá jẹ́ màlìkíyà ẹnu àwọn ni tó o bá jẹ́ ṣàfihíyà ẹnu àwọn ṣàfihíyà kọ̀ pé ìwọ tí wọ́n bá ń sọ̀rọ̀ àfẹ́sùn tá à ń sọnù kìí àwọn àfa àgbòlé yìí tí ta àti fi ń ro owó ta jìtá gbogbo owó náà ni ó já sí ọlọ́run bó bẹ̀rẹ̀ wa ebi yìí mo tẹ̀síwájú ní bẹ́ẹ̀ náà ni. ayin yohane ahun bi ayade kama kí afọdún ẹkọ ọdún yọ ẹmí ó sọpọ ẹ ẹmí ó sì ọ̀pọ̀ kìí ṣe kèfèrí sọ́lọ́run ẹmí ó sì ọ̀pọ̀ àìgbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu mùsùlùmí ṣe bẹ́ẹ̀ alimami nìkọ yìí ó ní fahada ìnsẹ́lìmọ̀kọ ìlúhu minal kufri fahuwa minal muharramat wọn ní bó tẹ̀ ṣe pé ẹni ọba ṣe bẹ́ẹ̀ alimọ́lì sọ pé kèfèrí ni ṣùgbọ́n tí ń ṣe haram ni ó lè fàbínú ọlọ́run wàhùwà bimanzilati anyuhani ahu bisujudi heli sọlí ibẹ ó ní òsì yàtọ̀ láàrin ẹni tí ń kí nasọrọ kìsẹ nípò ọdún àtẹni tó rí ẹni tí ń forí kalẹ̀ fàgbélébù tí wàá ń kíkú sẹ nítorí okú oríire àgbélébù ló sì nà tọ̀tọ̀tọ̀ báwọn ló ń forí balẹ̀ fún a èèyàn ni kò sí yàtọ̀ láàrin wọn. sóbi tí wọn bá débẹ̀ náà wọ́n lọ́ọ́ máa tẹríba fún mẹ́rin àwọn tí wọ́n máa tẹríba fún mẹ́rin nù wọn. wọ́n gbé eré mèrí kalẹ̀ báyìí wọ́n kọ́kọ́ lọ díẹ̀ lọ tẹrùn náà atọ́kùnrin àtòbìn eré tó wà ń hò ìgbà mi wọ́n fún un ọlọ́run bọ́ bẹ̀rẹ̀ wa yóò fi àṣekọ̀ mùsùlùmí ẹja bẹ̀rù ọlọ́run isman ọ̀rọ̀ rẹ̀ sẹ́pẹ́rẹ́ sí ẹni tí ń kí kèfèrí kú ọdún ọdún tí ẹ̀mí ṣe lọ́hùn ọlọ́hùn kọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ sànù wa kódà kéèyàn máa kí apààyàn ọlọ́hùn kí apààyàn kú oríire o kú sẹ́wọ̀n ọ̀sán ju kéèyàn kí lọ pé àjọ máa sọ pé ọdún tí gbogbo yín lélẹ́yìí ẹ̀ẹ́dọ̀dọ̀ máa kíra yín ẹ̀dá kan sọ̀rọ̀ à ń bẹ ọlọ́hùn bọ̀ wọlé tó bẹ̀rẹ̀ wa bákan kéèyàn mọ lásìkò míì téèyàn fẹ́ fíksì bísínẹ́sì yẹn sí dirú àsìkò yìí lọ kéèyàn mọ lásìkò ìgbà míì téèyàn fẹ́ wò pé owó wọlé fún yàn dàsìkò yìí lọ téèyàn wò pé téèyàn fi lè ràn wá lọ́wọ́ gbogbo tí wọ́n nídìí kéèyàn lè lọ yẹn fẹ́ máa ta dirú àsìkò yìí nítorí kí wọ́n lè bá àlékún ní ṣiṣẹ́ lọ́hùn ẹ dákun ẹja sọ̀rọ̀ amẹ́ àbí ọlọ́run bọ́ bá tọ́ níbẹ̀ lórí ire wá wà inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tá a bá pariwo nira lónìí dọ̀la tá a bá yí ọkàn wa padà sọ́lọ̀ ní ti ń bẹ lọ́dọ̀ wa tí ọ̀tí alọ́run ọlọ́run ò ní mú kó ń bẹ́ẹ̀ ẹ̀já padà sọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́run fi wá sí.